ká máa kí n pé ẹ̀tún kalẹ̀ gbogbo ẹ̀yìn tẹ́jẹ́ wa. ẹ̀tún kàbọ̀ sórí àkọ́tún ètò yín ètò wa eléyìí tá a pè ní people's opinion. ní abala ibi tí a wà tá a ti máa ń láǹfààní àti ṣàlàyé fún yín gbogbo àwọn voice note tí àwọn èèyàn ti taari sórí àtẹ̀gùn. abala yìí ni a ti máa mú wá fún ilé ẹ̀kọ́ kan níbi tí a ti máa ń jẹ́ kẹ́ mọ̀ déédéé nǹkan tó jẹ́ èrò ọkàn tàbí kí n sọ pé ẹ̀dùn ọkàn àwọn èèyàn oníkálukú aṣọ jáde tán ara máa fúyẹ́ níṣẹ́ làwọn èèyàn tiẹ̀ máa ń dá voice note sí mi lọ́wọ́ bíbà tí èèyàn máa ń dáwọ́ àjọ sí mi lọ́wọ́ ẹ ṣe gan ni ẹ tó káàbọ̀ fún ti abala ti abẹ́ Quadri Hamzat olóko ẹ jẹ́ ká gbára kà sí dàka ṣe pápápá bí a ti máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní máa mú wá fún yín gẹ́gẹ́ bó ṣe yẹ ká máa mú wá o ẹ jẹ́ ká lọ gbé gbogbo ẹ̀ jáde gẹ́gẹ́ bí a ṣe máa ń gbé jáde níbi tá a gbé pamọ́ sí o o torí pé àwọn èèyàn tó fi àwọn voice note náà ránṣẹ́ oníkálukú á ti máa wò kí wọ́n á ti máa nàgà wọ́n á máa rò pé voice note mi ń kọ́ ìbúlẹ̀ fi sí o. <laughs> Ah. béèrè fún ti alẹ́ yìí ẹ kú ìkàlẹ̀. alájà hamsat quadri ẹ kàlẹ́ sá a kú iṣẹ́ ní o ẹ kú àfọmọ ènìyàn ṣe mo kí yín kódà ọlọ́run bàbá bàbá mi bùkún yín o a máa jogún ọgbọ́n ìmọ̀ àti òye fún yín ẹ̀yin àti àyè bọ̀bọ̀ àyè gbẹ̀ngbẹ̀ àyè gidi gbà kó lọ́n bá mi jogún ẹ̀mí kíkún àtàlàfẹ́ra fún yín àti vj vaz j ẹ bá mi kí gbogbo wọn. ẹ lálẹ́ iná mi tiẹ̀ lọ́rọ̀ kan tó pọ̀ jù ṣùgbọ́n program tẹ́ ṣe gbẹ̀yìn yẹn yorùbá ní ìròyìn òótọ́ àmójúbà ah, tó bá jẹ́ pọ́n bá lè ṣe bẹ́ẹ̀ a jẹ́ wípé ohun ènìyàn òun ló wọn ọlọ́run ohun ọlọ́run òun dẹ̀ ni ohun ènìyàn inú mi máa dùn tí Nigeria police tí wọ́n bá lè ṣe kankan ṣòyí gẹ́gẹ́ bọ́n ṣe ní pé spending pẹ̀lú prime boy wọn ò ní ṣe ọdún ní àtìmọ́lé inú mi máa dùn bọ́n bá bá ní fi ojú àánú kí wọ́n bá wa fi wo ti nọ́ọ̀sì náà kí wọ́n bá wa dá gbogbo wọn sílẹ̀ ní ayọ̀ àti àlàáfíà kó ní kálukú gba abẹ́ ìyé àti abẹ́ bàbá rẹ̀ lọ sílé ní ayọ̀ àti àlàáfíà kan lọ ṣọdún ayọ̀ bó bá tiẹ̀ wá jẹ́ pọ́n tiẹ̀ máa kó wọn wọ kóòtù kan kó wọn wọ kóòtù nítorí ojú táwa ènìyàn a fi wò wọ́n innocent la fi ń wò wọ́n aláìṣẹ̀ tó jẹ́ pé wọn ò nípìn gbogbo àwọn tá à ń sọ yìí kò sí èyí tó tó wà níbi tí tí Wùnmí Yahusha ẹ̀yìn àdúrà tó ń pe orúkọ rẹ̀ ní èpè yẹn kò sí ẹ̀yìn kan nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn tó wà níbẹ̀ nígbà tó ń pa Mohbad Wùnmí Yahusha àti àdúrà àwọn ni wọ́n wà níbi tí wọ́n ti pa Mohbad tójú Ọlọ́run dẹ̀ tó wọn bá jẹ́ pé bí a ṣe gbọ́ lórí program lẹ́nu bí àwọn ọlọ́pàá nàìjíríà ṣe fẹ́ ṣe àti àwọn tó jẹ́ pé wọ́n tó pàṣẹ fún ọlọ́pàá nàìjíríà kódà inú gbogbo wa máa dùn ṣùgbọ́n yínníyínní kẹ́ni ó lè ṣe míì òun ni ọ̀rọ̀ yìí ẹ̀yin ọlọ́pàá tẹ́ bàbá wa dá àwọn mẹ́tẹ̀ẹ̀ta sílẹ̀ ní ayọ̀ àti àlàáfíà ẹ jọ̀wọ́ ẹ bá wa fún wọn ní ààbò tó péye ẹ má jẹ́ kí àwọn amúgbòòlù àwọn tó ń ṣiṣẹ́ fún àwọn wùmí kan tún bẹ̀rẹ̀ sí lọ káwọn ẹni àwọn prime boy pẹ̀lú spending àti nurse ẹ má jẹ́ káwọn ẹni ibi yìí kan tún bẹ̀rẹ̀ sí lọ káwọn mọ́nú ilé kan bẹ̀rẹ̀ sí lù wọ́n kan bẹ̀rẹ̀ sí lù ìyá wọn tàbí bàbá wọn Nigeria police ẹjọ́ ẹ bá wa ṣe iṣẹ́ ní àṣepé ẹ bá wa ṣe ní àṣepé agbàládùra òkè ọlọ́run ọba aláàánú kó fi ọwọ́ ìtùnú kó fi tu oníkálukú yín ní ọkàn kí ẹ lè bá wa ṣe iṣẹ́ ẹ̀ ní àṣepé à ń kígbe justice for Mohbad justice for Mohbad justice for all of us bóníkálukú alábímọ ẹjọ́ ìtòrò ọlọ́run ẹ bá wa fi ojú àánú ọkàn àánú kẹ́ bá wa fi tú wọn sílẹ̀ ní ayọ̀ àti àlàáfíà. Wùmí Wùmí Ọmọwùmí ọmọdé ti mú ọ̀bẹ ọ̀bẹ ti gé ọmọdé lọ́wọ́ ọmọdé kan sọ ọ̀bẹ lẹ́nu ọ̀bẹ ti ṣe nǹkan tó máa ṣe ru ọjọ́ alẹ́ rẹ kó o ru ọjọ́ ọ̀la rẹ kó o dẹ̀ máa ro ipò tó fẹ́ fi ìgbésí ayé ọmọ aláìṣètò òbí tó fẹ́ fi sí lórílẹ̀ àlàyé ó gbè fóun fólóhun ó ti dára báyìí pẹ̀lú gbogbo nǹkan tá a ti ń rí bọ̀ ṣùgbọ́n jáwọ́ nínú ìwà burúkú tó ń hù àwọn aláìṣe tó ń fi ìwà burúkú ṣe búburú sí wọn jáwọ́ nínú rẹ̀ bàbá ọkọ rẹ̀ ìyẹn bàbá Mohbad gbogbo ohun tó ń sọ sí bàbá yẹn rántí wípé àgbà ń bọ̀ wá kàn ẹ́ àgbà ń bọ̀ wá kàn ẹ́ o tó bá pẹ́ tó bá yá ṣe ohun tó tọ́ tó yẹ lásìkò kó o má bàa forí kó ègún kó tó di ọjọ́ alẹ́ rẹ̀ o mọ gbogbo ipa tó sà kó tó di bíi Mohbad kú ńṣe lèmi ń bẹ̀ ṣe àní mò ń bẹ̀ ní orúkọ Ọlọ́run gbé ọmọ fún ọlọ́mọ gbogbo dúkìá Mohbad tí wà àti ìyá rẹ̀ tẹ́ ẹ jókòó lé ẹ yọ̀ǹda ẹ̀ kalẹ̀ ẹ má joyè mo jẹ nílé egúngún mo jẹ nílé orò ẹ yọ̀ǹda gbogbo ogún Mohbad fún àwọn tó yẹ kó yẹ kókó kókó tó tọ́ sí jọ̀wọ́ torí Ọlọ́run torí Ọlọ́run wò mí ṣe ni mo bẹ̀ ẹ́ ètò bá tọ́ sí wọ́n máa pè wọ́n máa fún ẹ kọ́kọ́ yọwọ́ kó o yọ ẹsẹ̀ kúrò lórí ìwọ àti ìyá rẹ jáwọ́ nínú ibi ṣíṣe jáwọ́ nínú ibi ṣíṣe obìnrin lẹ́ẹ̀kan sí o jáwọ́ nínú ibi ṣíṣe alájà musa ti kọ́ni ayé bọ̀bọ̀ kí ilé ẹ̀kọ́ àtúntò. Africa, èèyàn kan bẹ tó jẹ́ pé tí ẹ bá rí kí n play voice note yín ó dàbí pé ẹ tẹ̀lé instruction bí a ṣe máa ń ṣe ni o ẹnikẹ́ni tó bá ti send voice note ẹ lẹ́ẹ̀mejì àní play kankan bẹ̀ o ká má tiẹ̀ wá sọ pé ẹ̀yin tẹ́ bá send voice note ti yín lẹ́ẹ̀mẹ́ta máa wulẹ̀ retí ẹ̀ àní lè play rárá so tí ẹ bá tẹ ti rí pé à play voice note yín kẹ́ ẹ rò ó bóyá ẹ jẹ́ kan nínú ẹ tó send a voice note ẹ lẹ́ẹ̀mejì tàbí bóyá ẹ̀mẹ́ta lè send a voice note yìí tó bá ti jẹ́ pé ẹ̀mejì ẹ̀mẹ́ta à ní play kankan bẹ̀ wọ́n. ìṣẹ́rí tí o bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn tá a lè tó play voice note yìí á jẹ́ pé bóyá ọjọ́ ti lọ nìyẹn ẹ jẹ́ ká tún gbàgbọ́ abíbá ẹ wọlé. ẹ rẹ̀ kí ètò ẹ bá mi kí ayé gbàgbà ayé gẹ̀dẹ̀gbẹ̀ ayé fẹ́fẹ́ o lọ́pọ̀lọ́ ọlọ́run á jẹ́ kárí justice fún Mohbad lágbo ọlọ́run ẹ̀jẹ̀ wà bí n sà lórí ọ̀rọ̀ ìwé ẹ̀rí tí hospital tí wọ́n fún mi àti ti tó gbà lọ́wọ́ ọlọ́pàá èmi kọ́ gbogbo yẹn báyìí ká gbàgbé pé ṣé bí wọ́n sọ pé ìyá wọn mi ọlọ́pàá ni pẹ̀lú ọkọ àbúrò mọ́mi ẹ̀ náà ọlọ́pàá náà lòun náà ṣé a mọ̀ pé lóòótọ́ wù mí akàndé máa wò lójú pé wù mí kéré but still ti gbogbo nǹkan yìí ń ṣẹlẹ̀ ṣé ẹ nígbàgbọ́ pé ìyá ẹ̀gbọ́n máa ti nífẹ̀ẹ́ because orí kò mí rò pé ó ní nǹkan tí ó lè ṣe tí ò ní fi tó ìyá ẹ̀ létí but tí ẹ láti grade one sí ọ̀rọ̀ yìí ti ń ṣẹlẹ̀ débi gbókè bóyá Mohbad kọ́ ló na ọmọ ọ bóyá bí Mohbad ṣe ń fi nǹkan jáde tàbí nǹkan ṣé mọ̀ pé ìyá ẹ̀ máa wà wí ẹ̀ ìyá ẹ̀ ló ní ọgbọ́n tàbí ọkọ̀ ọ̀ àbúrò ìyá ẹ̀ àwọn ló ní gbogbo ọgbọ́n tí Wùnmí lò kò kí ń ṣe yẹn kò kí ń ṣe Wùnmí ló ń sọ̀rọ̀ àwọn ló ní gbogbo ọgbọ́n tó ń lò ṣe mọ̀ pé àwọn kan ti mọ̀ ẹ mọ̀ pé amòfin kò ní fẹ́ rú òfin because wọ́n ti wò gbòkè kò sọ́gbọ́n náà anything ṣì máa ṣẹlẹ̀ gbòkè lórí ọ̀rọ̀ ìwé ẹ̀rí yẹn tàbí ìyàn kan but àwọn náà ló máa ma kọ́ Wùnmí iṣẹ́ mọ̀ Wùnmí ó lè má gbọ́gbọ́n débẹ̀ tàbí ìyàn kan ṣẹ́ẹ̀dẹ̀ mọ̀ Wùnmí àti Darusha Darusha dẹ̀ jẹ́ àbúrò ìyá ìyá Wùnmí bọ̀ṣẹ́ mọ̀ ẹ̀yà Mohbad bọ̀ṣẹ́ mọ̀ kò sí ọgbọ́n kò sọgbọ́n kí nǹkan yẹn máa ṣẹlẹ̀ tẹ́lẹ̀ mi ti sọ̀rọ̀ nǹkan tẹ́lẹ̀ nígbà kan pé ṣẹ́ mọ̀ pé àgbájọ ọwọ́ nìkan tó ṣẹlẹ̀ sí Mohbad yìí pé àgbájọ ọwọ́ ọ̀n bá ọjọ́ kò kí ń ṣe ọwọ́ ẹnìkan ṣe ló ti wá kò sọgbọ́n kí ìyàwó mi má mọ̀ sí ìyàwó mi mọ̀ sí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ìyàwó mi mọ̀ sí dáadáa kò sí pé ìyàwó mi ò mọ̀ sí ọmọ sí àwọn ọlọ́pàá kún mi lọ́gbọ́n gbogbo ọgbọ́n tó ń dá because reason why i fẹ́ pé kìdáàdì Mohbad dé station láti gba ìwé mi gòkè bóyá bíi ìwé mọ́ṣúárì tàbí èèyàn kan láti wò pé kọ́ lè kíp ọmọ sí mọ́ṣúárì tí àwọn ọlọ́pàá ò fún because nígbà tí Wùmí gọ́gọ́ fún rẹ̀ wọ́n ti fún wèé ẹ̀dẹ̀mọ̀ bọ́lẹ̀ ló sọ pé fẹ́ fún dáàdì Mohbad gbà yẹn náà wọ́n ní ẹnìkan ló wá pé kọ́ má fún dáàdì Mohbad níwèé Dásìn Bùkì wọ́n ti mọ̀ pé Wùmí ti gba ìwé yẹn ó sì gbà kan ní mọ́ṣúárì ní hospital ó dẹ̀ ti gbàwé ẹ̀rí kan náà padà ní station náà nǹkan tó ń ṣẹlẹ̀ wọn gan nìyẹn tí mọ́mí tọ́dẹ̀ pẹ̀ látàbúrò tó ní bóyá kí dáàdì Mohbad pẹ̀lú Wùnmí bóyá kọjọ ṣe statement tàbí nǹkan Wùnmí yóò dúró dúró pé bóyá wọ́n ṣe statement eh, yìí inú dáàdì Mohbad lè mọ̀ lóòótọ́ ẹ wo èpè tó tún gbé wọn ṣẹ́ tó gbé àbò ní bàbá ṣẹ́ sí nǹkan bá ṣọmọ tí nǹkan ah, tó nǹkan bá mọ̀ gòkè òun járe òun mọ́ kí ló ń sèrè jẹ́ kó lọ ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ eh, Liam kó jẹ́ kó lọ ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ bíbélì ní tí wọ́n bá ṣe eré ara kì í ó ọ bí kó jẹ́ kọ́ ló ṣe ṣàyẹ̀wò eh, ẹ̀jẹ̀ kò dẹ̀ pọ́sibù kí bàbá Mohbad bá Wùnmí parí ìjà bẹ́ẹ̀ bìkọ́ Wùnmí ò dúró lórí ẹ̀ kọsà àwọn Yorùbá sọ pé kò ní burú títí kí bàbá sọ pé dọ́wọ́ ọmọ òun tí bàbá Mohbad bá ògbókè òun bá parí ìjà ṣẹ́ mọ́ ikú sáílẹ̀tì ikú díẹ̀díẹ̀ tí Wùnmí máa fi pa bàbá Mohbad because torí Wùnmí oró èrò ejò ọ̀ká ló wà náà bó ṣe wà ẹ́ ẹ kú ètò sáà ọlọ́run bá wa tó sáà ọlọ́run á jẹ́ justice lágbó ọlọ́run lágbó ọlọ́run ẹ kú ètò sáà. wà pẹ̀lú everybody àti gbogbo àwọn tó ń dá sétò náà kọ́lọ́ ń kọ́ wa mọ̀ ọ́ ṣe o ọ̀rọ̀ yìí ti di yánpọnyánrin gbà wọ́n wá ń mú àtàmọ́ wọ́n fi ń mú àtàrò ẹ jẹ́ ká ti bí pẹlẹbẹ mú ọ̀lẹ̀ jẹ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ìgbà tí Mohbad kú ìyẹn ti sọ àsọtẹ́lẹ̀ gbogbo ohun tí wọ́n ń plan láti ṣe wípé tán bá pa òun ò lè pa gbogbo fámílì òun ẹ jẹ́ ká kọ́kọ́ wò bìkọ́sá máa ń wò lórí múvì náà tó jẹ́ pé ìyàwó ó máa bá sólésítọ̀ da àpò pọ̀ tí wọ́n máa fi pa ọkọ torí wọ́n mọ ohun tó kọ sínú will then ká tún wá wò ó ṣé Mohbad ṣé ó ní life insurance because àwọn èèyàn tún máa ń pààyàn títorí life insurance tó bá ti mọ iye tí wọ́n máa claim tí ẹni yẹn bá kú so oríṣiríṣi ọ̀nà ló rọ̀ mọ́ ikú Mohbad àmọ́ àwọn tó wà níbẹ̀ gangan tó wà nídìí ẹ̀ because gbogbo èèyàn ti ń sọ̀rọ̀ látijọ́ yìí wọn ò béèrè pé òkè kí ni ipa tí lọ́ọ̀yà kó kí ni ipa tí ìyàwó ẹ̀ gangan kò ń ṣèyàwó náà o because ẹni tí wọ́n jọ ń gbé because tó bá jẹ́ abroad ni partner náà máa pè kí ni ipa tí ó kó níbẹ̀ gbogbo ẹ̀ náà ó rọ̀ mọ́ nípa owó then nígbà tó ná lọ sí kóòtù tí àbúrò ẹ̀ ní ìyàwó ẹ̀ ló sọ fóun pé ẹnìkan ló wà responsible ẹnìkan ló pa so wọ́n ti plan but ó mà ṣe o because wọ́n ní ẹni tó tí à ń ṣọ́ kò gbọ́ tó ẹni tó ń ṣọ́ ni àbí báwo náà ṣe máa ń sọ so wọ́n ti plan ni ẹ̀ wọ́n ti wò pé òkè báwọn ṣe máa ṣe ni well planned well designed but wọ́n wá gọ̀ ohun tí wọ́n fi gọ̀ ni pé ọlọ́run ó fi ààyè yẹn sílẹ̀ fún àwọn èèyàn láti explore ipe òkè o gáàpù nìyí o ọ̀nkọ́và ẹ̀ òun ni pé bí wọ́n ṣe ń kọ́ra wọn dẹ̀yìn tí wọ́n ń béèrè ẹjọ́ lọ́wọ́ ẹ̀ ní kóòtù tó ń sọ nǹkan míì bálabàla wípé bàbá ń gbóbìnrin wálé yẹ tó bá jẹ́ pé ará ṣọ́ọ̀ṣì ni bàbá gbé tó gbé lọ tó gbé lọ síbẹ̀ tó bá jẹ́ pé wọ́n lọ ṣèṣọ́ òru ni because bàbá yẹn sọ pé òun máa ń gbàdúrà fún omi pégbà tó dé stage kan kò wá lò mọ́ because wọ́n ti kó iṣẹ́ lórí ẹ̀ then oríṣiríṣi fídíò náà ló ti jáde nípa àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ tí wọ́n ń sọ pé òkè wọ́n ti mọ́mọ́ yẹn rìn pé wọ́n ti ti kọ́kọ́ pa sáyé kí wọ́n tó wá ṣẹ̀ṣẹ̀ pa sọ́run so ẹyin. Eh, program kan wà tó ń jẹ́ um, yorùbá gidi or something like that ọbọ̀yà ọmọ yorùbá gidi tó jẹ́ pé wọ́n pe bàbá olóhùn bàbá àgbáyé tí bàbá yẹn sọ̀rọ̀ ipe wọ́n rí fídíò kan ipe báwo ni ó ṣe rí níbẹ̀ tí bàbá yẹn ní hùn ipe wọ́n ti pa tipẹ́tipẹ́ òun náà dẹ̀ mọ̀ pé wọ́n ti pa òun tipẹ́tipẹ́ ipe kó tó ṣẹ̀ṣẹ̀ wá kú so many things ló ti jáde tó jẹ́ pé ó yẹ kéèyàn farabalẹ̀ kó fi gbọ́n tó ń ṣẹlẹ̀ ni the bottom line is is uh, the the debt is actually money oriented torí owó torí owó greed greed then ó yẹ ká tún wá wo issue domestic violence because tẹ bá wo lady yẹn partner yẹn bí ó ṣe máa ń wò gan is very scary and ó máa ó máa ń lọ tó jẹ́ pé ẹni tó jẹ́ pé ọ̀dájú àwọn ọ̀dájú ló máa ń wò bẹ́ẹ̀ yẹn á wò sùn bí ẹni pé wọn wọn ò mọ nǹkan kan bẹ́ẹ̀ wọ́n lè ṣe mẹ́wàá tẹ bá wò ó tẹ bá jókòó tẹ bá stọdì ẹ dáadáa ẹ rí i pé àwọn tí wọn ò tí wọn ò náà ní nǹkan tó jẹ́ pé wọ́n máa ń fi tipátipá gba nǹkan lọ́wọ́ yàn um, ó ní orúkọ tí wọ́n máa ń pè ní psychology narcissist ni tó jẹ́ pé tí ẹ bá ṣe nǹkan fún wọn ọ̀ngbẹ́bẹ̀ they will avenge wọ́n máa ń lọ wọ́n máa ń lọ láti gba ẹ̀san ni and sadist nírú wọn because no matter what wọ́n máa ń ṣe nǹkan láti fi bà èèyàn nínú jẹ́ kéèyàn ké so that àwọn á wà happy because tẹ́ bá wo bó ṣe máa ń wò bó ṣe máa ń wò ìyẹn ó ti wọnú ayé ti pẹ́ then wọ́n jọ wọnú ayé ni pẹ̀lú Mohbad náà because wọ́n mú rìn wọ́n mú jáde ó wá dé stage kan ẹ̀ tún wò ẹ̀ tún mú cultism mọ́ ó dé stage kan fẹ́ back out but tó bá ti mọ àṣírí wọn so obviously they won't let him go then ẹ̀yìn. Hey, Sam Larry nínú fídíò kan tó ní all cases settled ẹ lọ mú yẹn náà kẹ́ẹ̀dì mú kéèsì wo ni wọ́n. thank you ń sọ̀rọ̀ èmi ni mo sọ̀rọ̀ nípa nurse pẹ̀lú abẹ́rẹ́ tí wọ́n ní wọ́n fún Mohbad ṣé mọ̀ pé on the nine which is on Saturday ni wọ́n lọ sí show ní Kòròdú tí wọ́n délé Sunday jẹ́ on the ten on the ten ni ìjà yẹn tó ṣe continue according to nǹkan prime boy sọ pé nígbà tó òun mẹ́sẹ̀gì Wùnmí pé báàgì òun wà ní mọ́tò Wùnmí sọ pé kóun má ti wà pé bad ṣì hot pẹ̀lú òun lọ́wọ́ which was on Sunday tó fi rán mánéjà ẹ̀ àti uber láti lọ gba báàgì yẹn tí wọ́n fi nà báàgì sí láti ẹnu gíìtì that was on the ten Sunday eh, September so on the eleven ọjọ́ Monday ni Mohbad ti kú so kì í ṣe tuesday ló kú wednesday ló sin on the ten ni Mohbad ti kú àbí on the eleven which is on monday september ni Mohbad ti kú so ìgbà tó ń pe nurse ọmọ mọ̀ máa pe nurse Mohbad tó lọ́sìn mọ̀ pé tó bá pè àṣírí yẹn ò lè bò òun náà fi wá outsider tó fi pe spending tí spending fi send nọ́mbà nurse yẹn ìgbà tí nọ́ọ̀sì yẹn máa débẹ̀ bàgẹ́ẹ̀n ni nọ́ọ̀sì yẹn bá Mohbad pé ó ti kú nọ́ọ̀sì yẹn sì ní ẹjọ́ lọ́wọ́ kí mo sọ fún yín mo ní if at all tí wọ́n bá máa release prime boy àti spending nọ́ọ̀sì sì gbọ́dọ̀ wà ní custody torí ó sì ní ẹjọ́ láti jẹ́ ó ti sọ̀rọ̀ lẹ́ẹ̀mejì sí tí ọ̀rọ̀ ẹ̀ takora wọn ìyẹn nọ́ọ̀sì ìgbà tọ́rọ̀ kọ́kọ́ tó jáde tí ìyá ẹ̀ pariwo ọ̀tọ̀ ni ọ̀rọ̀ tó sọ nígbà tí wọ́n release wọn nílẹ̀ kejì kó tó tún wọn gbé kó tó tún wọn gbé ọ̀tọ̀ ni ọ̀rọ̀ tó sọ so alákọ̀ọ́kọ́ kí wọn Elizabeth bá nígbà ìgbà tó tí wọ́n interview tí ìyẹn bẹ̀rẹ̀ sí ní parúgbà ẹ̀ ó sọ pé ńgbà tóun débẹ̀ àwọn abẹ́rẹ́ tóun administer fún un tatanus àti paracetamol lòun fún pé Mohbad ṣì wà active pé lẹ́yìn tó ń fún lábẹ́lẹ́ yẹn tán ni ó bẹ̀rẹ̀ sí ní bì tí kọ̀ọ̀kan sún jáde lára ẹ̀ nígbà tí wọ́n tì wọ́n mọ́lé tán ṣí wọ́n lẹ́ẹ̀kan tó tún wọn gbé ó sọ jáde pé nígbà tóun débẹ̀ òun rí pé Mohbad ti wà lifeless nílẹ̀ nílẹ̀ pé ó ti lọ tán ó jẹ méjì báyìí now báwo ni èèyàn ṣe máa wọ́n ṣe máa gbéyàn lọ sí ọsibítù tí wọ́n ti fún wọn ní ìwé ẹ̀rí pé ó ti kú ní ọsibítù ọ̀ wá gbé lọ mọ́ṣúárì láàrin òun láàrin Wùnmí àti Dàrósà ọ wá pẹ̀lú àdúrà wọ́n wá pàmò kọ́kọ́ wọn dá padà sílé ṣé ẹni tí hospital ti confam bó ti kú lẹ́yìn tó ti gbé wá sílé o tí hospital confam kó ti kú náà ẹ̀ṣẹ̀ wàá pé ìwọ wá irú abẹ́rẹ́ wo ló fẹ́ administer fún ẹni tó ti kú tí ó bá ń ṣe abẹ́rẹ́ ẹ̀ǹbámì so èmi ni mo èmi ni mo sọ̀rọ̀ abẹ́rẹ́ ẹ̀ǹbámì yẹn ipe tó bá tẹ nọ́ọ̀sì inú dáadáa abẹ́rẹ́ tó fún Mohbad ní ọjọ́ Monday yẹn abẹ́rẹ́ pé kó má tí ì kú kó sì wà fresh di ọjọ́ Tuesday tó máa fi announce pé Tuesday ló kú so nọ́ọ̀sì ní ẹjọ́ láti jẹ tó bá tẹ̀ máa fi wọ́n lẹ̀ primer àti spending ló gbọ́dọ̀ filẹ̀ torí ọ̀rọ̀ táwọn yẹn ń sọ kò takora wọn. now ìwé ẹ̀rí tí Wùnmí gbà sọ́wọ́ ó gba ti hospital ó gba ọ̀dọ̀ wọn ọlọ́pàá kò dé ever sọ jáde rí pé òun gbà nígbà tí bàbá dẹ̀ ń lọ sí station kó fẹ́ lọ gba police report wáyé tí ò sọ fún bàbá Mohbad pé òun ti gbà á bẹ́ẹ̀ ti mọ̀ pé ó ní ẹbọ lẹ́rù so màmá tó pè lọ́sàn yìí tí wọ́n sọ pé kí wọ́n pe àwọn ohun mi àti bàbá Mohbad kan parí ọ̀rọ̀ ṣe ti rí rísì tí mo fi sọ fún yín pé ìkà nìkan máa máa jẹ́ ṣé ẹni tó kí burú nǹkan báyẹn tí ò sọ síta ẹ mọ̀ pé nǹkan burúkú oró burúkú wà nínú ẹ̀ tó fẹ́ ṣe o gbàwé ẹ̀rí pé èèyàn ti kú o police report ẹni tí ń fi tiẹ̀ ẹlẹ̀ tí ń gbọ́ tẹni ẹlẹ́ni ọlọ́run ni wọ́n bá gbọ́ tiẹ̀ iléeṣẹ́ yín ó sì máa lọ síwájú sí ni wọ́n lọ síwájú sí ní ti dáadáa ni inṣàlá ok ọ̀rọ̀ wùmí tí ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí náà lèmi náà ní kí bá yín dá sí o nítorí ọ̀rọ̀ náà ọ̀rọ̀ ó ti àtọ́jú súyàn báyìí tí wùmí tó wá ń pe bàbá Mohbad tí ń ṣépè fún báyìí nísìnyí. Ora, o leu. O leu Yo ma bi ti yan te fe ya si ni no ona ka bai. Yo ma bi ya si. Eh. Se wo mi ni si se o si o si o si ni be wo Olorun bai lo kan bai. Eh. Se wo si ma pe ikankan wa ti je ní ìmọ̀ tí mo fẹ́ sọ ṣá nítorí pé kí ni mo kàn rí pé Wùmí ọmọdé ni nìkan wùwà náà bọ́n ṣe ń tì sí ọba ti sọ̀tún òun náà mọ̀ ti rẹ̀ síbẹ̀ ọba ti sósì àwọn tán bímọ tiwọn tí wọ́n jẹ́ kọ́ ọmọ tiwọn bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ ṣe tiwọn bẹ́ẹ̀ nìsín òun náà sì ti fẹ́ funfun kọ́yẹ́ tó dé torí tóun náà bá iṣẹ́ ọmọ kọ́ ọmọ ni tí ò bá iṣẹ́ ọmọ kọ́ ọmọ ọmọ tán bí bí ògbẹ́kọ́ ni ọlọ́run náà ló yé sí i jẹ́ pé òun náà ó ti dúró nídùú òun pé kí ẹ̀ mọ sọ̀rọ̀ fakafaka bẹ́ẹ̀ kó mọ sọ̀rọ̀ fatafatafata bó ṣe ń sọ̀rọ̀ yẹn ẹ̀wọ̀ ọlọ́run bà mí máa mú ẹ̀wọ̀ ọlọ́run ọba ó bà mí máa wù mí lára o ó bà mí gidi gan-an ni pé ṣe fẹ́ pa ìyáàbẹ̀ ṣe pa ọkọ mi ni ṣé bàbá tó bímọ ẹ̀ tó tọ́mọ ẹ̀ láti kékeré ní sì tí ò pa tí wọ́n fi rí tó fi fẹ́ òun ló fẹ́ àpọ̀mọ́ náà nígbà tó ọmọ náà dàgbà bó ṣe awítán mo wo kinní kan lérí kinní lérí youtube náà tí ẹnìkan sọ pé pé wùmí sọ pé tóun bá tóun bá sọ̀rọ̀ bàbá mohbad eré social media ó dàrú ni ọwọ́ ẹ̀ ló fẹ́ sọ tóun social media fẹ́ dàrú tá a gbọ́ láti jọ ìkíyàn kan tẹ̀ wá ká sọ̀rọ̀ ẹ̀ láburú náà tó jẹ́ pé ìwọ náà nìkan ló mọ̀ ọ́ bàbá náà ìwọ tó jẹ́ pé ọ̀sán gangan ló pàdé ọmọ ẹ̀ tó o mọ̀ tẹ́lẹ̀ ọmọ ló pàdé nísìn ni o jẹ́ pé o fẹ́ àmọ̀ bàbá ẹ̀ ọ̀rọ̀ bàbá yẹn ló fẹ́ ọ̀rọ̀ bàbá yẹn ló fẹ́ sọ tó yẹ pé social media fẹ́ dà o tí o bá ṣe ń pò kan ó kan ìyànú atẹ́gùn kan jáde nínú ẹ̀ ni kò rẹ́ni kọ kò rẹ́ni sòótọ́ ọ̀rọ̀ kan fún kò rẹ́ni sòótọ́ ọ̀rọ̀ fún gbogbo àwọn ẹni tí wọ́n kun báyìí náà sẹ́rí gbogbo wọn ò pé èyí wọn ò pé torí tí wọ́n bá pè gan ni wọ́n kọ̀ ọ̀rọ̀ fún pé wá kó farẹ́ balẹ̀ èyí tó ń ṣe yí báyìí kò kò sọ̀rọ̀ kan ń bẹ̀ kò sọ̀rọ̀ ń bẹ̀ ẹ́ wọ́n ní tọmọdé bá ní aṣọ tágbà kò lè láti ṣàtàgbà bẹ́ẹ̀ ni gbogbo fìlàpàpà pòròpòpò tó ń ṣe sí bàbá yẹn bí bàbá yẹn bá dákẹ́ tó fọwọ́ lẹ́rán tí ń wò ẹ̀ hàn ohun tó dà fún ẹ ó dà fún ẹ Wùmí ohun tí ó dà fún ẹ ló dà fún ẹ ẹ́ yẹn máa nà yàn kíyàn kíyàn máa sọ pé kíyàn máa lù yàn kíyàn tó máa tán yàn lẹ́kún pé kó máa sunkún bàbá náà tó sọ kankan fún ẹ ìwọ náà ló tó àdìdè nísìn ọlọ́run ló mọ tí tó ń tẹ ẹ́ lára tó tó wá kígbe pàfàfà tó ń kígbe gbòòrò ìpè ìkankan bá ṣọmọ mi bàbá bàbá ìyá bàbá kìíní kan kí ló dé ẹ gbọ́dọ̀ á lọ tá àrọ́ kọ̀ kó dá o ẹ wù mí kó bá wà mí tó yẹ kó bá máa ń gbọ́ àwọn ọ̀rọ̀ tá à ń sọ yìí báyìí mọ̀ sótọ̀ fún rẹ̀ ó ń bá yé ara ẹ jẹ́ lọ báyìí ni ò tó mà báyìí ń ba ayé ara ẹ jẹ́ tó ń mọ́ pa ayé ara ẹ ló ń bàjẹ́ nítorí èyí tó ń ṣe yìí kò sọ̀rọ̀ mẹ́ kò sọ̀rọ̀ mẹ́ o pàláì kò sọ̀rọ̀ mẹ́ àwọn tó ti tiẹ̀ wọ́n ní àwọn ọmọ wọn sílé tí wọ́n jẹ́ ṣe tiwọn bá ṣe ń ṣe tiẹ̀ báyìí wọ́n jẹ́ ṣe tiwọn bẹ́ẹ̀ o ẹ́ ó tún máa ràn wọ́n ẹ̀yà àgbàlagbà míì táwọn tó máa sọ̀sọ́kúsọ pé bàbá Mohbad kò ṣe ìpínlẹ̀ bàbá Mohbad ṣe kí ló sọ fún yín kí ló sọ fún yín kí ló sọ fún yín kò sọ kankan fún yín pàtó kò ti bá ti lérí lérí lérí àbòsí òun lè fẹ́ fi pa ẹ̀ sì lè rí pa nítorí ẹ ti pọmọ ẹ nísìn ẹ tó fẹ́ fóun náà nísìnyí ẹ níbẹ̀wò ọlọ́run ẹ ti pọmọ ẹ tó fẹ́ fóun náà nísìnyí ẹ níbẹ̀wò ọlọ́run ẹ bẹ̀wò ọlọ́run o ẹ bẹ̀wò ọlọ́run o ẹ ìkàlẹ̀ yìí ò kò dáa o ẹ ó tún máa ń ràn wọn ìyá àgbàlagbà àwọn arúgbó káwọn tó máa sọ̀sọ́kú sọ. So ó tún mọ̀ sọ̀sọ́ kú sọ lẹ́nu onítẹ̀mọ́ ń bí mi tí mo bá ń gbọ́ àwọn nǹkan náà báyìí ọlọ́run kò ṣàánú gbogbo wa. hello ẹ kálẹ́ alhaji hamzat ayé bọ̀bọ̀ mo kẹ́yìn náà o èmi ni mò ń pè láti chevron o hmm. ṣe rí ìwé ẹ̀rí tẹ́ sọ yìí alhaji amzat, nǹkan tẹ́mi kọ́ rí bẹ́ẹ̀ ni pé tẹ́ bá wo kinní yìí lọ tẹ́ wò ó bọ̀ ẹ rí i pé pàṣọ ti ń na àwọn ohun mi o pàṣọ ti ń nà wọ́n ẹ sọ fún mi òkè ó ti bàbá mohbad náà kí ló dé tí kò sọ kinní tẹ́lẹ̀ kẹ́ bá mọ̀ pé bóyá àgbà ti da gbogbo ẹ̀rú mọ́ lójú tó yẹ gbogbo òye bá máa sọ́nà ó ti kọjá òye òun náà gbogbo ẹ̀ wá jẹ́ pé ó ti wá jẹ́ pé ìsìn ní bàbá mohbad náà ẹ̀ ṣẹ̀ wá rántí pé ah kò máa drop kí ni wọ́n máa fún ní nǹkan báyìí ó ṣe jẹ́ sìn ló ti ń jáde àṣírí ti ń tú o ayé bọ̀bọ̀ alájà zaf àṣírí ti ń tú àṣírí ti ọlọ́run ti bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ̀ èmi dẹ̀ ń sọ sẹ́pẹ́ kí ọdún yìí tó parí ká tó kí happy new year gbogbo pápátá ọlọ́run máa ṣíìdì wọn síta nítorí pé ikú oró ló dá ọmọkùnrin yìí ohun tó ń fẹ́ wáyé wá ṣe wọn ò jẹ́ kó wáyé ṣe wọ́n pa wọ́pọ̀ wọ́n pa ọmọkùnrin yìí ni ọmọ mélòó ìgbésẹ̀ wo ló ti gbé nínú ayé tó wá le tó gún le tó le ah wọ́n ní Christian máa ti wá sí mi láàrin ọ̀tá ló wà ó sú èmi o ó sú mi ó kọjá òye mi bó ṣe ń bá programu yìí lọ tí gbogbo bá tẹ̀ tí gbọ́ báyìí ẹ wò ó máa ń tẹ mí ìmọ̀ bó ṣe máa ń ṣe orí mi mí ìmọ̀ bó ṣe máa ń ló ṣe máa ń rí nínú ọpọlọ mi ó ń jẹ́ kéèyàn máa tún rí ìrírí ayé sí kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ kéèyàn tún ní ìmọ̀ ìjìnlẹ̀ sí ipò kò sẹ́ni tó ṣe fara tó ṣe dára lé kò sọ́mọ ìyá kò sí ìyàwó kò sí ọkọ kò sí ọmọ kò ẹ jẹ́ n sọ fún yín ẹ wò kíní yìí kọjá òye mi ó kọjá òye mi àṣírí wọn ti ń tú gbogbo àwọn tó gbàgbé gan tó yẹ gbogbo nǹkan tó yẹ kí wọ́n ti sọ gan tí wọ́n sọ ọmọkùnrin yóò kò ní dé gbogbo wọn sinmi tí wọ́n bà bẹ́ẹ̀ náà ní tó gbàgbé tó ó fọ òye ẹ̀ tí ò jẹ́ kó sọ síta ó túbọ̀ wọn máa sọ ni kọ́ọ̀dù kó parí sẹ̀ àṣírí gbogbo àwọn pípín yìí máa tú. bàbá bàbá burúkú ni àìmọye tí ọba iná ṣẹ̀ṣẹ̀ máa gbàgbọ́ tó ṣẹ̀ṣẹ̀ rántí rántí rántí bọ̀ o torí bàbá ẹ̀ nìkan mo rí léyìn ọ̀kọ́ tẹ́ pé láàrin gbogbo àwọn tó yí káyìí bàbá ẹ̀ nìkan ló mọ ìyá tó ṣe ọlọ́pàá ìwáyé gan ẹni ibi tí ń pọnmọ wẹ̀ ni kò ṣe abiyamọ abiyagba ni. ẹ wo ẹ má jẹ́ ń gbà àkókò torí àwọn ẹlòmíì lè sọ̀rọ̀ ó dàbọ̀ lọ́wọ́ á fún yín ṣe. Thank you.

àti àbúrò ìyá Mohbad àti Wùmí yìí Wùmí tó jẹ́ pé gbogbo bí gbogbo èèyàn gẹ́gẹ́ bí irú ìrìn tán ló ń rìn ṣé kò pọ́síbù wípé bóyá òun àti dàrósà gangan ní nǹkan papọ̀ kó má lọ jẹ́ wípé dàrósà gan pẹ̀lẹ́ tó ṣe tó tó tó tó bá ní àjọṣepọ̀ tó kú ọwọ́ ọmọ tó wà lọ́wọ́ ẹ̀ bóyá òun ló ṣe jẹ́ pé gbogbo kínní ó dàbí planned work ǹjẹ́ ṣé àtúnlé wò bẹ́ẹ̀ bí àdàrọ́sà bóyá òun gan ló lọ́mọ tó jẹ́ kán òun àti Wùnmí pa kán mú kí wọ́n ṣe mí ní sọ pé wọ́n pa tó jẹ́ planned work because kínní ìta kókó ó pọ̀ jù so nǹkan tí mo tún fẹ́ jẹ́ ká wo nìyẹn bóyá àdúrà bóyá ó dẹ̀ ti wá rí wọn papọ̀ rí tí wọ́n ti ní kò gbúdọ̀ sọ̀rọ̀ because kò yẹ kí ẹbí Mohbad méjì àdúrà àti dàrúsà kí wọ́n má lè dúró fún Mohbad pẹ̀lú Wùmí débi tí ẹ jẹ́ pé àwọn náà máa gbẹ̀yìn bẹ́ẹ̀ bọ́jẹ́ um, fún Mohbad. Um, ó ta kókó díẹ̀ mi ì mọ̀ bóyá nǹkan tí mo sọ bóyá ó make sense bó bó ṣe ń rí lọ́kàn mi nìyẹn pé ṣé kàn ṣe pé dàrọ́sà ṣé kàn ṣe pé ó ṣe kún ọmọ tá à ń sọ̀rọ̀ nípa ló ṣe jẹ́ kí gbogbo kíní jẹ́ planned work láti lẹ̀ ẹ ṣeun. Thank you. ètò yìí ní gbogbo ètò yìí pátá kò sí ẹtì mi gbọ́ bẹ́ẹ̀ mo fẹ́ dá sí ìpẹ́ tó ṣe àìlera díẹ̀ gẹ́gẹ́ bí bíbélì ti wí àwọn ṣe àìlera díẹ̀ ẹ mo fẹ́ kẹ́ play kẹ́ bá mi play voice note yìí ah ẹ bá mi kí ìyá eléwì o kó má dẹ́gbẹ́ afárí apá kan adápa kan sí ẹ bá mi kí wọn o ẹ ṣẹ́rí lórí ìwé tẹ̀ ń sọ yẹn ìwé yẹn wọ́n ní ìwé yẹn wà lára Wùmí níjọ́ tí nígbà tí bàbá yẹn dé tí bàbá Mohbad dé bá wọn lẹ́nu ẹ̀ ìwé yẹn wọ́n ló fi síbi ó fòdì ìwé yẹn ó fi síbi bra ẹ̀ kẹ́tún lè mọ̀ ó fòdì ẹ̀ àwọn tó mọ̀ wọ́n ló sọ fẹ́ mi ó fòdì ìwé yẹn ó fi síbi bra gbogbo bí wọ́n ti dé tí bàbá Mohbad dé bá wọn níbẹ̀ ìwé yẹn wà ní ara ẹ̀ ìwé méjèèjì ó wà ní ara ẹ̀ ó fòdì ẹ̀ papọ̀ àwọn tó mọ̀ ni wọ́n sọ fún mi that is number one. number two ṣe rí fámìlì tí ìyá Wùmí ti wá fámìlì tó ti wá ah, wọ́n ní àjẹ tí wọ́n ń fò lọ́sàn-án gangan ni bẹ̀tà àjẹ yẹn wá lè fò mọ́ ìyá ìyá ìyá ẹyẹ ti kán àwọn àwọn abiamọ tó tún ju abiamọ lọ wọ́n ti fi ọ̀rọ̀ wọ́n ti fi ń tu iṣẹ́ ẹyẹ yẹn ẹyẹ yẹn ò lè fò mọ́ òun lẹ rí tí Wùmí ń pariwo ẹyẹ yẹn ò lè fò mọ́ ẹyẹ yẹn ò lè ké bó ti ń ké mọ́ kò lè ké bí e, kò lè ké bí ẹyẹ ti ń ké mọ́ kò sẹ́rí ìwé yẹn wà ní ara ìwé yẹn ó wà ní ara ẹ̀ ẹ̀gbọ́n kan sọ̀rọ̀ lẹ́ni tó ní ẹ̀kẹ́ ń wo Wùmí as twenty six years tó ní pé Wùmí is two hundred and sixty years ẹni yóò parọ́ tí bá nù wọ́n dà pé ètò ẹlẹ́ẹ̀kejì lẹ́ni ẹ ti sọ pé ohun tó wà lórí ẹ̀ ó ju kìí twenty six years ìwé bó ti wà yẹn ó ní pé is two hundred and sixty years agbani wọ́n ti wọ́n ti mú wọ́ gẹ́gẹ́ bí ẹni tó tún sọ̀rọ̀ lálẹ́ yìí ẹni ẹni ẹni ẹlọ́dẹ́kin tún wá confam pé it is true ní pé wọ́n ti mú wọ́ wọ́n ti mú wọ ìgbàlẹ̀ ó ti wọ ìgbàlẹ̀ ni wọ́n fi lẹ́ni ni wọ́n fi rí èjì yẹn pé it's two hundred and sixty years ni Wùmí bẹ́ẹ̀ ti wò yẹn kì í ṣe twenty six years olóòtú sẹ́rí gbogbo gbogbo tá à ń bá ń ṣe láyé yìí àwọn kan bẹ tó ń mọ ìtàn tó wọ́n á sọ ìtàn wọ́n ní bí ìyá tó bí ìyá Wùmí ìyá tó bí yẹ wọ́n ní bó ti ṣe nìyẹn sọ̀rọ̀ má jẹ́ kó yà wá lẹ́nu so that maybe that's the reason why tí olóògbé kan fi sọ pé tẹ́ ẹ bá ti ń ṣe eléyìí ló máa jẹ́ àṣemọ́ mo rò pé òun náà gbárí sáàdé bẹ́ẹ̀ ọ̀hún kí wọ́n ti sọ fún wọn ní pé ìyá tó bí ìyá Wùmí ìyá ìyá ìyá ẹ̀ ní pé à n ò lè bá wọn dá nǹkan papọ̀ ẹ má bá wọn dá nǹkan papọ̀ lórúkọ wọn ẹ má bá wọn dá nǹkan papọ̀ ní tẹ́ bá dá nǹkan papọ̀ pẹ̀lú wọn wọn jẹ́ ẹ̀ máa yé ni so gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí ti rí olóòtú a sì tún máa gbàdúrà náà ni kọ́lọ́hún tàn mọ́lẹ̀ àṣàlàṣọ orúkọ ẹni yẹn olóògbé ìmọ́lẹ̀ èmi gbàdúrà pé bẹ́ẹ̀ ti fẹ́ lọ sí múra yẹn èmi náà fẹ́ kẹ́ gbàdúrà lọ pé nígbà tẹ́ bá fi padà dé báyìí nígbà tẹ́ bẹ́ẹ̀ ti wà ní múra báyìí kẹ́ máa gbọ́rọ̀ yìí pé ah, àṣírí ti tú mo fẹ́ kẹ́ gbàdúrà yẹn lọ́hùn àwa náà sì ń gbàdúrà yẹn àwa tá a wà lẹ́nà ń gbà pé a fẹ́ mọ ìmọ́lẹ̀ kí mọ́lẹ̀ ọlọ́run tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ yìí ìmọ́lẹ̀ máa tàn ó máa tàn ìmọ́lẹ̀ máa tàn ṣùgbọ́n ẹ̀ náà tẹ́ ń tún lọ sí kaaba ẹ bá débẹ̀ ẹ bá ti ń sọ̀kọ̀ àṣetání ẹ máa sọ òkò yẹn pé gbogbo àwọn tó lọ́wọ́ sínú kù yìí ó yá àṣìlókun bẹ́ẹ̀ ti máa dùn iṣẹ́ ni àjọ ṣe papọ̀ ni ṣẹ́wádìí ibi tí ọ̀rọ̀ yìí dé ibi tí ọ̀rọ̀ yìí dé threatening tó ń ṣe yìí. Hmm kò sófin ni tófin bá wà ní ilẹ̀ tó mọ́lẹ̀ ní today is Tuesday uh, today is Wednesday ẹ̀yẹ tí lọ́ọ̀yà bàbá Mohbad kò ti fáìlì kéèsì kò ti pè lẹ́jọ́ ìyẹn gan ló máa mú kẹ́nu wọn kẹ́nu wọn wọ wòwò ìgbà tó ń bá bring us to court. ẹ̀kalẹ̀ sà ọ̀ kalẹ̀ ládùúgbò yín náà nínú àwọn ìgbà yìí ẹ bá mi ẹ̀dẹ̀ mi ije o àti àyè maiti maiti ẹjọ tẹ bá gbọ́ voice mo ṣe mo ṣe wo program yìí kan tán ìtẹ̀sí lórí ọ̀rọ̀ ohun mi pẹ̀lú ọ̀rọ̀ kámẹ́rà kò ṣe kámẹ́rà tọrọ bàbá Mohbad ó bú Mohbad mo ti send voice note sórí nọ́mbà first number mi mọ̀ bóyá ó lọ so mo tún send sórí second number yìí náà tí wàá tẹ bá gbọ́ kábàá ẹjọ tẹ bá mi play voice note yẹn ṣẹlẹ̀ ọ̀rọ̀ Liam tó sọ yẹn pé kí n tí òkòkò bá fi lè ṣe ìyá àwọn tí òkòkò bá fi lè ṣe Liam tó ń tẹ́tẹ̀ wà Mohbad yẹn kọ́ kọ̀ọ̀rẹ́ kò ń ṣe ọ̀rọ̀ tó máa fọwọ́ yẹpẹrẹ mú o bí bí nǹkan tó mo sọ mo sọ nínú first note mọ́kọ́ sẹ́ǹsì nínú lórí first number yẹn yẹn ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ ládùúgbò mi ni o ó ṣẹlẹ̀ ládùúgbò mi tí mo wà tí mo tí mo witness ni o ọ̀rọ̀ tí mi sọ ìkún ṣọ̀rọ̀ tí máa máa wò á ti twenty tí mi sọ fún yín. years so ìgbéyàwó ìgbéyàwó ẹ kúrò lẹ́sà qh bẹ́ẹ̀ ṣe ń ṣe ní kẹ́ máa ṣe o ọlọ́run aláàánú jùlọ a máa dáàbò bò yín àti wọn díje yín um, mo dúpẹ́ púpọ̀ pé ìwà ẹ tẹ́ ń ṣe yẹn o ní kẹ́ túbọ̀ máa ṣe torí àánú lẹ rí gbà lọ́dọ̀ ọlọ́run tó fún yín ní ìwà tútù ẹ kì í hágìl pẹ̀lú anybody pẹ̀lú nǹkan tí wọ́n bá sọ. àkọ́kọ́ tí mo fẹ́ clear out woman kan pè ó ní àwọn kan fún yín ní eh, misinformation lórí uh, King Charles it's not uh, wrong information in the sense that nǹkan tí mo sọ ni wípé wọ́n ju ẹyin mọ́ Prince Charles mo ní kò lẹ́tọ̀ọ́ láti ṣe kíni láti bá ẹni yẹn jà bóyá kó nà ọ́ kó ṣe anything fún wípé òun ló máa jẹ̀bi ẹjọ́ wípé wọ́n á béèrè pé kí ló dé tí ò fi pe ọlọ́pàá àwọn ọlọ́pàá mú ẹni yẹn ń tòótọ́ wọ́n ti mọ́lé but action tí Prince Charles take ẹ́ eh? òun ni mo fi wé ọ̀rọ̀ pẹ̀lú nǹkan tí gọ́vnà sanwó-olu ṣe as a public figure so ẹ jọ ẹ bá mi play message yìí kẹ́ni yẹn kó mọ̀ dájúdájú pé mi fún yín ní wrong information nǹkan tó ń ṣẹlẹ̀ ni o anybody tó bá jẹ́ public figure àwọn public ò bá ná kò ní sọ̀rọ̀ o ajẹ́kọ́lọ́pàá kò ṣiṣẹ́ ni o so ìdí tó jẹ́ kí n dẹ̀ fi wé ọ̀rọ̀ ni wípé way ti olu tó fi ansa woman yẹn aggressively ló jẹ́ kí n sọ̀rọ̀ ìyẹn lọ bẹ́ẹ̀ ṣárí lórí ọ̀rọ̀ ìwé òkú Mohbad mo ń sọ pé ẹ jẹ́ kíyàwó na ọmọ ọkọ ọ̀rọ̀ ni ó sọ rẹ̀ so ọ̀rọ̀ mi ò ju báyìí lọ olóòtú thank you sir. Alhaji Quadri nǹkan bẹ́ẹ̀ bí máa bá mi sùn so ọ̀rọ̀ yìí ti di iṣu àtàníyàn tó bá ń sọ pé yánpọnyánrin ṣóyé yánpọnyánrin lélẹ́yìí o torí mi ò tiẹ̀ mọ ibi tá a gbá mú báyìí ṣóyé báyìí ó ti di pé nǹkan kí ẹsẹ̀ ràgó bó bá ń jẹ́ lọ́wọ́ wọn ló oúnjẹ egun tó bá sọnù wọn ló sọ ẹran nù ń lọ̀rọ̀ yìí o ó ga o ṣe rí actually ẹni tó bá ti ní ẹ̀rí ìdájú pé ẹni yìí papòdà sòtìyẹ tó bá ti níwèé ẹ̀rí ìdájú pé lágbájá yìí gba anything tá a bá fẹ́ gbà nípa ẹni yẹn ó ti ṣẹlẹ̀ rí gbajúmọ̀ òṣèré kan tó kú ní nàìjíríà ó ní owó bá a ṣe gbọ́ ọmọ tó ti ẹ̀ pati tí ò tí ò kà kún ọmọ lọ títí ọmọ yẹn lórí ló mú pálí ẹ̀rí yẹn lọ tó lọ tẹ́ndà tó dẹ̀ gbowó jáde ní báńkì táwọn ọmọ yòókù dẹ̀ mọ́ ṣòye báyìí kí ni wà very very important nǹkan tó ṣe pàtàkì ni ṣòye ó dàbí ẹni lẹ́rú ló lẹ́rù ṣòye ṣe rí ọmọ Wùmí yẹn ó gbọ́n ju Mohbad gan lọ ọgbọ́n yìí ká ṣe rí ẹnìkan ló máa ń sọ̀rọ̀ ó ní rìtáyàdà aṣẹ́wó ó ní is a good house manager ń lọ́rọ̀ Wùmí Wùmí ti ná ṣòkòtò ti ná káfàǹṣà wọ́n gbìn sínú ilé yẹn ni tẹ́ bá rí gbogbo orin tí Mohbad ń kọ mẹ́sẹ̀gì ńlá ni o ọlọ́mọdé kọ́ ọmọ wa kú sọ́wọ́ ọmọ tá a bá bí ire tá a ti ẹ̀kọ́ ṣó yẹ kó rú eléyìí ṣẹlẹ̀ nǹkan ṣẹlẹ̀ ní Kánò mú kéré ń gbà yẹn ọmọbìnrin yẹn ọmọ Ghana ni ó dẹ̀ fẹ́ ọmọ Nàìjíríà wọ́n fẹ́ra wọn lóòótọ́ wọ́n ń sẹ́ǹdì sílé wọ́n ń kọ lẹ́tà pé àwọn ti fẹ́ra àwọn àwọn ti ṣe gbà bọ́tọ́mọbìnrin yìí kò mọ àwọn òbí ọkọ ẹ̀ nígbà tí máa yẹn kú ó wá ó tírèsì fámìlì yẹn tó wá wọn kàn tó fi dé tó wá dé pé wọ́n fún ní ọ̀dọ̀ wọ́n fún láàyè pé kò sìn ó dẹ̀ sìn táwọn ṣe gbogbo ẹ̀ gbogbo nǹkan tó jẹ́ títí ẹ̀ ó fi hàn ó ṣe gbá àwọn òbí dẹ̀ ṣàdúrà fún ẹ ti mọ̀ pé ẹni tó jáde láti ilé rẹ̀ ni kì í ṣe pé ogun ló wá wá tàbọ̀ kan ó wá wá fún ìfọkànbalẹ̀ ni kọ́lọ́n kó gbàdúrà gbogbo wa kọ́lọ́n kó ṣe dáadáa sí gbogbo wa ṣe omi ò kò kò kò ṣe dáadáa ó lẹ́bọ̀ ń gba ó lè ní kò dẹ̀rẹ́ níbi tó bá rẹ́ni bíi kò ní ṣe tó ṣe yẹn o àdúrà wa gbà ọlọ́run àgbórí ẹ̀ka bí tó dáa èmi bí ẹnìkan mo ti lùsì òòbù àfi tí miracle bá ṣẹlẹ̀ jímọ̀ tó bá máa dùn àlàmísì lèèyàn ti mọ̀ ń sàlà. ẹ kú ẹ káàsán abẹntóòlù níbẹ̀ o inú mi dùn pẹ̀lú akéwù tẹ gbé wá sí QH radio radio inú mi dùn kan torí mo sì fẹ́ pè yín fún bẹ́ẹ̀dẹ̀ mi ní march next year fifty five year bẹ́ẹ̀dẹ̀ mi mo sì ní máa tún fún yín pé kẹ́ bá mi kẹ̀kẹ́ mi lórí afẹ́fẹ́ mọ̀ mi mọ̀ pé orúkọ báyìí máa ṣẹlẹ̀ bọ̀ máa pè yín ibi iṣẹ́ mi wà ọkùnrin mi sáré ṣe post of the máa pè yín níta sọ̀rọ̀ nípa ẹ̀ then secondly ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ nípa cctv. èmi náà rí fídíò yẹn kọ̀ọ̀tẹ́nì ojú ọ̀tọ̀ ni ojú ọ̀rẹ́ ọ̀rẹ́ ó yẹ kí àwọn ọlọ́pàá fún àwọn òṣèwádìí tó because cctv tó bá wà ní inú ilé Mohbad má bàjẹ́ tó wà ní street tó bàjẹ́ tí tó wà ní apartment Mohbad tó bá bàjẹ́ cctv tó wà ní compound kan so landlord yẹn gan ló yẹ káwọn ọlọ́pàá ṣèwádìí lẹ́nu àwọn ọlọ́pàá dẹ̀ rẹ̀ àwọn fúnra wọn ti gbà wọlé lẹ́yìn tí ayé bọ̀bọ̀ ń sọ pé eh, pé èèyàn kan ò lè gbàbọ̀dé anybody lè gbàbọ̀dé o anybody nǹkan tó mú àdúrà gbàbọ̀dé fún ẹ̀pẹ́ tó jẹ́wọ́ kan tó ṣẹlẹ̀ ẹni bọ̀dé lè gbàbọ̀dé nǹkan tí that word wà fún ni ẹ̀ word àbọ̀dé is for anybody àfẹn tó bá mọ̀ pé yes òun ń ṣalábọ̀dé anybody lè gbàbọ̀dé fún náà so landlord kan lè gbàbọ̀dé kan bá fún lówó lè gbàbọ̀dé ó lè ní àwọn òfin sísè sílẹ̀ òun so àwọn ọlọ́pàá kọ̀ọ̀kan wọn ò ṣiṣẹ́ wọn bí iṣẹ́ from the beginning ọ̀rọ̀ yìí nǹkan táyé bọ̀bọ̀ sọ is right gbogbo àwọn tó wà ń bẹ̀ kọ̀ọ̀kan ló yẹ kọ́kọ́ gbogbo tó bá ti tọ́sọ̀ wọn wọ́n á jẹ́wọ́ tó bá tọ́sọ̀ wọn nígbà tí wọ́n gbé wọn gbọ́n tó ti fún wọn ní list àwọn tó yẹ kọ́ àwọn tó máa arrest already àwọn tí wọ́n ṣẹ̀ tí wọ́n sí mẹ́gbà tó bá dìbò ibẹ̀ yẹn lẹ́tí máa mọ̀ ẹ́ pé kò sí ṣẹ́rí justice ò sí ní nàìjíríà yẹn má jẹ́ tán yìí o alájì kò sí ní nàìjíríà yẹn ó wà clearing now pé àwọn tí wọ́n gbé wọn ò sí mẹ́gbà tí mo pàdé Primeboy ò bá Mohbad jà Spendi ò bá Mohbad jà ká tẹ̀sán fún òkè kí ni orúkọ ẹ̀ nọ́ọ̀sì fún abẹ́rẹ́ abẹ́rẹ́ tí nọ́ọ̀sì fún tó bá pẹ́ lóòótọ́ wọ́n ṣe ohun tó ń ṣe wọ́n lè kẹ́ẹ̀tẹ̀ lára Mohbad kó abẹ́rẹ́ báyìí ni nọ́ọ̀sì fún náà so wọn ò ṣèwádìí àwọn wọn ò ṣèwádìí ẹ wo ẹ tí ní ká má ṣe pé because èpè wà lẹ́nu mi ọmọ ìní ṣe pé mi ìdẹ̀ ní sùúrù òun kàn mọ̀ pé gbogbo àwọn tó ń lọ́wọ́ nínú kòkòbádì àtàwọn tó ń mọ̀ tí wọ́n fẹ́ sọ̀tọ̀ gbogbo wọn máa jẹ́ ẹ̀yà ìtọ́nutọ́nù ẹ lọ kọ́lẹ̀ wọ́n máa jẹ ìyá ìtọmọtọmọ ẹ̀rí tí ìdájọ́ bá dé ẹ̀rí àní kú ojú gbogbo wa ló máa ṣe because wọ́n mọ̀ wọ́n mọ̀ commissioner of police mọ̀ commissioner police fúnra ẹ̀ ó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ó mọ̀ nígbà tó ń ṣe pé kò kàwé ó kàwé náà ẹ kọ̀ọ̀kan àwọn ọlọ́mọ tí wọ́n ṣe ẹ tì wọ́n mọ́lé for no reason àwọn tí wọ́n wà ń bẹ̀ dàrúsà tó ní wà lọ́wọ́ ẹ̀ bá mú un dàrúsà tó ní lọ́ra casket ẹ̀ ẹ̀ arrest ni ẹ̀ àwọn tí wọ́n ṣẹlẹ̀ wá lọ kò sẹ́ni mi mọ mi mọ bí wọ́n ṣe ìlú yẹn mi mọ bí wọ́n ṣe ronú ní ìlú yẹn mi mọ bí wọ́n ṣe tí ń kí fakọ́tì wọn lò ẹ wá wo sanwó-olú yẹn sanwó-olú ìyẹn ìyẹn náà sọ̀rọ̀ odidi gọ́ńdà ń sọ̀rọ̀ jákàjákàjákàjákà ìkíni olójú dúdú anyway ẹ máa bẹ́tò lọ máa bẹ́tò lọ. lágbára ọlọ́run ẹ lọ́ọ́ rí ẹ bọ̀ rí o ẹ tún padà wá bá wa láyọ̀ o ẹ ṣe gan ni o ẹ dẹ̀ ṣe ti gbogbo gbà wá o lórí ọ̀rọ̀ Mohbad náà láì wá o ìdájọ́ òdodo la fẹ́ o ọlọ́run àdẹ̀jẹ́ kárí lórí ọ̀rọ̀ gọ́gọ́nà Sanwó-Olú ògbó ẹ̀sìn gbogbo wọn lóṣù tán tí gbogbo wọn ṣẹlẹ̀ ìyà kiri tán ṣòṣì kiri bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ránṣẹ́ wo ògbó ẹ̀sìn wọn lóṣù tí ṣìgìdì ṣìgìdì wọn ti ṣeré àṣetẹ́ ó ti ní kán máa gbé wẹ̀ nínú odò tapátẹsẹ̀ wọn dẹ̀ ti bẹ̀rẹ̀ sí re bó ṣe bọ̀rọ̀ wọn bọ̀rọ̀ gbogbo wọn ṣe rí nìyẹn gbogbo àwọn tó bá ti lọ́wọ́ nínú ikú Mohbad àtàwọn tó ń gbè lẹ́yìn ìkà tó ń gbè lẹ́yìn kan tí ò sí àṣírí wọn ò níbò bá àṣírí wọn ṣe máa máa tú sí gbangba nìyẹn ìyá tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tó fẹ́ kí tọ̀rọ̀ politician tó fẹ́ kí bọ ọ̀rọ̀ yìí ṣé mo tẹ̀ ṣe bí abiyamọ nìyá yẹn ṣe bí ó lọ́mọ ó lọ́mọ tiẹ̀ nílé nígbà táwọn àwọn àwọn àwọn tó yẹ kó sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá tí gbogbo wọn dẹ̀ kárí bọnú bèèpín tí gbogbo wọn ò sọ̀rọ̀ anybody lọ́lọ́ lè gba tẹnu ẹ̀ sọ̀rọ̀ jáde lórí ọ̀rọ̀ Mohbad ṣé ibo kì í ṣe èèyàn ni ṣé ọ̀rọ̀ pé wọ́n fẹ́ gba Èkó òun lọ̀rọ̀ kú Mohbad tán sọ yìí kóníkàlùkù kò sọ́ra ẹ̀ lórí ọ̀rọ̀ kú Mohbad yìí o. oníkálukú kò mọ̀rọ̀ tó máa sọ jáde lẹ́nu torí ẹni tó bá sọ ẹni wù ọ̀rọ̀ tá sọ jáde lẹ́nu gan tó bá tún sọ̀rọ̀ àlùwàṣà lórí ọ̀rọ̀ Mohbad ẹnu ẹni kó má bàa lọ kẹnu ẹni ó má bàa wọ́ sẹ̀yìn pàkọ́ ẹ̀ kò mọ̀rọ̀ tó máa sọ lórí Mohbad ìyẹn ìyẹn lọ ti bẹ́ẹ̀ lórí ẹ lórí ẹ ilé ní ṣe èèpà ń wà bàbá Mohbad òun lọpẹ wọn sọ mọ́ wọn padà bóyá ó níbi tó ti lọ ṣoògùn sí bàbá Mohbad tóògùn wọn ti dà lé wọn lórí eléyìí tán ní kò kó bó wọn bọ̀ wọn bọ́ wọn ní kó lọ gbọ́mọ fọlọ́mọ ní gbogbo èèyàn sọ aláìní tìjú tó relé àná ló kú sí Wùmí àti ìyá ẹ̀ aláìní tìjú lọ̀rọ̀ wọn tó relé àná ló kú sí ọ̀rọ̀ tó dùn lẹ́nu ọmọ ìyá ó lé ẹ̀ pẹ̀lú gbogbo pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹnu ẹnu Wùmí sì tún gbọ̀rọ̀ tó wá lé bebebebebe tó ń ṣèpè fún bàbá Mohbad ah gbogbo ìpè ẹ̀ tó ṣe fún bàbá Mohbad orí ara ẹ̀ náà látún fi gbè ó tẹ̀ túbọ̀ ń jẹ mẹ́ṣá ó túbọ̀ ń jẹ mẹ́tẹ́ ẹni ó túbọ̀ ń dákún wàhálà ọ̀run ẹni cctv wọn tán ní wọn wọn rí cctv yẹn nìsín wọn ṣòwò ẹ̀ ibi ibi ibi tí ibi tí Wùmí tó ti tó ti lọ sílẹ̀kùn fún fún nọ́ọ̀sì CCTV gbé mo rò pé ẹ̀yìn ìgbà tí Wùmí tó lọ sílẹ̀kùn fún nọ́ọ̀sì tí CCTV gbé ni ni ni Wùmí destroy eh, CCTV ọlọ́run ló tòbọ̀ ń tàṣírí wọn ọlọ́run ọlọ́run á tòbọ̀ mọ́ tú ni Mohbad ó kú ṣẹ̀rẹ́ o ìmọ́lẹ̀ lórúkọ ẹ̀ lóòótọ́ ìmọ́lẹ̀ kò sókùnkùn kankan tó lè borí ìmọ́lẹ̀ okúṣẹ́ ẹ ọmọ akin ẹlẹ́jẹ̀ funfun ni ẹ̀ àwọn ẹni tó bá ti ṣẹlẹ̀jẹ̀ funfun bọ̀rọ̀ wọ́n ṣe máa rí lélẹ̀ okúṣẹ́ rẹ o ọlọ́run lè kúṣẹ́ pẹ̀lú ẹ o túbọ̀ máa táṣírí wọn nìṣó kó túbọ̀ máa bá mi kọ́ ẹgbàá kó túbọ̀ bá bá mi káká ẹgbàá yẹn mórí wọn nìṣó ẹgbàá tó wá fi hàn mí lójú oorun mi yẹn túbọ̀ máa fi dágún nìṣó kàṣírí wọn máa tú kán túbọ̀ máa kà bùrùbùrù aláàjì ẹ ṣé o ẹ bá mi kí dj banjé àti ayébọ̀bọ̀ ayé gbẹ̀ngbẹ̀ ayé fẹ̀fẹ̀ ẹ bá mi kí gbogbo wọn o ẹ̀yin náà mo kí yín kí yín o mo lù yín lọ́gọ́rùn o ẹ ṣé o ẹ ṣé àjíǹdára máa jẹ́ yín o ó sì tún dìgbà kan náà o kẹ́ tó bá mi gbọ́rọ̀ mi sórí afẹ́fẹ́ o ẹ ṣé o mo dúpẹ́ ìyókù máa di lọ́la lágbàrú lọ apá ibi tí abadé iná ìjẹ́ ká dá dúró báyìí dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ fáǹsì wa tẹ́tí bọ̀ wá ètò ilé ìtẹ́gbọ́tàn yìí òun náà ni people's opinion people's opinion èrò ọkàn àwọn èèyàn lórí gbogbo àwọn ètò tá a ti ṣe sẹ́yìn ẹ ṣé gan ni ìpàdé wa tún di lọ́la lágbàrú ọlọ́run Quadri Hamzat olóko mi. QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ ilé iṣẹ́ kan ń bẹ tó lálùbáríkà o. QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ o. ẹgbẹ́ polu ọjà àyínwá sílẹ̀ iṣẹ́ wa. QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ o. ìròyìn lẹ́kọ̀ọ́. síbi láyé fẹ́ máa gbọ́ o. orin agbódùnmù tó yẹ ti ń gbèsè. QHTV láyé fẹ́ máa gbọ́ o. gbogbo nǹkan tó lọ lágbàáyé ni wọ́n sọ fún wa o. QHTV láyé fẹ́ máa gbọ́ o. ìròyìn eré ìdárayá ó ń bẹ̀ lọ. ó bẹ̀ QHTV láyé fẹ́ máa gbọ́ o. gbígbẹ́ ṣàyẹ̀wò. QHTV, Accra and beyond.